والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح الفاللين علي أوانتياتك سواج من الآداب الواجبة عند الأكل التسمية إنه لدى àwọn ẹ̀kọ́ kọ́dà dandan ni o tí mùsùlùmí gbọ́dọ̀ máa lò wọ́n bá a bá ń jẹun ọ̀kan pàtàkì nínú wọn ò ní ká máa ṣe bísímìlá gbogbo tá a bá fẹ́ jẹun. amara biha rasulu sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run anábùwà muhammad sallallahu alayhi wa sallam ọ̀pá wa láṣẹ bẹ́ẹ̀. وأخبر أنها تمنع الشيطان من المشاركة في الطعام ó sì jẹ́ àmọ̀ pé ní àǹfààní tá a ṣe ń bi bàbá dárúkọ ọlọ́run níbẹ̀rẹ̀ oúnjẹ wa òun ni pé yóò lè ṣètọ́ nìjìnà òní yọ máa bá wa jẹun fọyọ́nbàjì lẹ́ẹ̀kìnà ó bí ha fi awwali ta'am bàbá wa rí bẹ́ẹ̀ ọ̀dà púpọ̀ ẹ̀yìn ó mójútó kọ́ máa gbàgbé kọ́là láti bẹ̀rẹ̀ oúnjẹ ni o ti máa ṣe bísímìlá ọmọ nẹ́sìyà àmọ́ gbígbàgbé bá wá wá gẹ́gẹ́ bí àdámọ́ ọmọnìyàn àti ṣẹ̀ṣẹ̀ fayusami ìràzákàrọ̀ àfinà àhù ẹnu tó ṣe ni pé ibi ó ti rántí òun náà ọjọ́ ń dédà jì ọjọ́ ẹ dédà ta ọjọ́ bẹ́ẹ̀ jẹ́ tán ibi ó ti rántí òun náà ọ àti bisimilá fi àwálé yìí wà á fèrè yìí. الفوائد أو أنفاني داري من يو الأولى على كوكو الأمر بالتسمية عند الأكل àṣẹta nàbí pàwá sallallahu alayhi wa sallam wípé ká máa ṣe bisimilahi bàbá fẹ́ jẹun kódà àlùfáà gbà alimami ibn al-qayyim rahimahullah wọn ní kì pé onílàádá nìkan dandan ni kéèyàn máa ṣe bisimilayi bàbá fẹ́ jẹun nítorí pé anábì pàṣẹ bẹ́ẹ̀. أنما نسي التسمية يسمي إذا ذكر أثناء الأكل ẹni ọba wa gbàgbé tí ọ̀ràn ti ṣe bísímìláì níbẹ̀rẹ̀ oúnjẹ rẹ̀ gbogbo ìgbà tó bá rántí ńgbà tí ń jẹun lọ́wọ́ náà yóò ṣe o yóò wá fi kàn pé sí àwálì yìí wà á fèrè yìí ẹlẹ́ẹ̀kẹta anasẹ̀yà tóyìn tàbí ìtumọ̀ àlẹ́ǹsì wàtà olùmọ̀ àhún ìdálẹ́mìyẹ kúrò lọ. ọmọ anabi adama tó bá fẹ́ máa sùn tó fẹ́ máa jí pẹ̀lú èṣù tó fẹ́ máa jẹun pẹ̀lú èṣù ọ̀nàjọ́ gbà ríhun náà ní kọ́ máa máa dákọ̀ lọ́hùn àmẹ́ni ọba fẹ́ kí ṣètò ní kéṣù ó sí òun ó jìnà sóúnjẹ òun ọ̀nà ojú pé kọ́ máa pé bọba wọlé rẹ ọdà kọ lọhùn bọba bẹ̀rẹ̀ sí jẹun ọdà kọ lọhùn eléyìí lọnà tẹyìn iléeṣẹ́ ìtọ́ni àti gbogbo àwọn ọmọ ogun rẹ tẹyìn ó fi lè kó nínú ilé rẹ o ẹ mọ́sàáyà gbogbo àyàṣẹ tọ́ọ̀lù ẹ ẹ rí i pé gbogbo àwọn ń tà ń gbòòrò láyé lónìí bí wọn ṣẹ̀ṣẹ̀ ké fún yẹn ní òkèwù èèyàn mọ̀ pé èṣù ń bá àwọn èèyàn jẹun ń bá àwọn èèyàn yí o ń bá àwọn èèyàn sùn tí a bá rí ti ọwọ́ ẹlòmíì à èèyàn mọ̀ pé èèyàn lásán tẹ́lẹ̀ ó ti gba ìsù láyé anídìí àti iléeṣẹ́ ìtọ́ni kó ń gbèsè ayé wa o anídìí àti rẹ́síkìú àwọn ọmọ àwọn ìyàwó àwọn fámìlì wa kó lọ́wọ́ agbára ìsù o ara ń tọ́pọ̀lọpọ̀ fi tẹ́ ní fésù wọ́n tẹ́ rọ́ọ̀gì fún òun láì máa dákọ̀ ọlọ́run ní ilé wọn òun là ń jẹun àmọ́ ṣe bísímìláyà tó jẹ́ torí náà ẹ̀dá kan ẹja fi èsì o èso ń da ọmọ nàìjíríà láàmú o ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ ń tà ń gbọ́ yìí èyí sèèyàn lásán ó ti lọ́wọ́ kínni ó ti lọ́wọ́ ọ̀rọ̀ yéṣù ìhùwà èṣù ìsọ̀rọ̀ èṣù wọn yàwá ya èṣù o. hādhā wallāhu a'lam wa salli llāhumma wa sallim wa bārik 'alā nabiyyina muhammadin wa ālihi wa sahbihi ajma'in. wa